إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد أنا أقول الله سبحانه وتعالى ọba سنتي عن sẹ́ni tí ọba tí ò sẹ́ni tí ó lè fojú tó wá tójú nìkan lọ ọba tí ò sẹ́ni tá a lè gbára tù tá a lè finú tá tá a lè fòmí balẹ̀ sí tójú nìkan lọ. ó kọ ìwọ ọlọ́run lẹ́gbẹ̀ẹ́ ọ́ àwọn ọ̀rọ̀ ìrẹ́ tó ga jù lẹ́gbẹ̀ẹ́ wọn lọ́wọ́ ọ̀mọ̀gbọ́n mi wọ̀ fún báyìí mọ́tà ìpàwọ́ fún ẹni tí ó rí parí oṣù náà bóun bá ń gbaṣẹ́ orí rẹ̀ nínú ọ̀rọ̀dọ́rùn yìí lọ́sẹ̀ ẹ̀kọ́ fún àwọn tó gbaṣẹ́ rẹ̀ ìtàn láti nínú ọ̀rọ̀dọ́rùn láti ṣe ní ìná ọlọ́run ò mú fi lè ṣe fún wa lọ́la ìlà àgbàlagbà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله وإذ غلوت من أهلك تبوئ المؤمنين مقاعد للقتال والله سميع عليم إذ هم فاتقوا الله لعلكم تشكرون اتقوا Al-Qur'an gẹ́gẹ́ bí a ti ń ṣàlàyé lọ olúwa wa lẹ́yìn ìgbà tí ó tún àṣírí àwọn tí wọ́n jẹ́ ọ̀tá ìsìláàmù nínú tí wọ́n tún jẹ níta ó wá ṣàlàyé fún wọn gbogbo àwọn tó bá ń sáwà mùsùlùmí sùúrù àti fáyà ọlọ́run láti lè borí àwọn aburú wọ̀nyí torí kò sí ní jáde àìṣe tọ́lọ́run kò rí lọ ń pa rẹ̀ ọlọ́run wá tẹ̀síwájú pé wà inú ọjọ́ ọ̀hún jàre láàrin oníjà tó bá wù owó tó mú mi ní ẹ̀dùnmọ̀ kan àìṣe ní oṣù jáde tó bá wù owó tó mú mi ní ẹ̀dùnmọ̀ kan àìṣe ní oṣù jáde والله سميع عليم إذ هم الطائفتان منكم أن تفشلا أن تفشلا والله وليهما وعلى الله فليتوكل المؤمنون ولقد نصركم الله ببدر وأنتم أذلة فاتقوا الله فاتقوا الله لعلكم تشكرون فاتقوا الله òjíṣẹ́ lọ́run sọ́lọ́rọ̀ àrẹ̀wọ̀ tẹ́lẹ̀ nípa ọdún múlú oníṣẹ́rẹ́ sí ìgbà tó kó àwọn èèyàn jáde ó jáde kó lọ́dọ̀ mọ̀lẹ́bí rẹ̀ wàyí kó ọjọ́ oúnjẹ ní láyé ó jáde kó lọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ lọ́wọ́ òwúrọ̀ ọjọ́ sáàtì تبرئ المؤمنين مقاعد القتال تبرئ المؤمنين مقاعد القتال yẹnba ti nígbà tí bí láti ṣe mẹ́ta nínú oṣù ṣàwárì lọ́jọ́ sátọ̀dẹ̀ ní ọjọ́ ogun ó dùn bọ́ olùmọ̀wá ń sọ fún àìlẹ́bì wípé wà ní kọ̀ ìdáwọ́ta ní àríkà ìgbàwó tó bá wọ́n ní ilẹ̀ màmá ìdàlẹ̀ ìtàrí rántí bá tó kó àwọn èèyàn jáde wọ́n fún ara rẹ̀ ó fi mọ̀lẹ́bí lẹ̀ ó ara rẹ̀ nílẹ̀ ó wá pọ̀ nìkìní jáde lọ owó ní nínú oṣù ṣàwárì nígbà tí ìjírá ti mẹ́ta tó bá wú olúmọ́gbé ní ìlànà kọ́wà ilẹ̀ ìlú ìjára tó bá wú olúmọ́gbé ní ìlànà kọ́wà ilẹ̀ ìlú ìjára ìgbà tó fún àwọn ènìyàn lójò mú ìjá tó bá wú ohun wá lé tí wọ́n sáyé wọn opposition mẹ́tàlùkù màkàrà ẹ̀dà ìrọ̀lẹ́tàlù ibi tí ẹ̀rù nígbàlù gbọ́dọ̀ wà láti dojú ìjọ àwọn tẹ̀wérí torí wípé lógun bá dé àwọn mòmìnì wọ́n jẹjà máwọn tẹ̀wérí lọ́wọ́ wọ́n ṣẹ́gun wọn. àwọn nǹkan ọrọ̀ ajé tí wọ́n ń kóbọ̀ wá láti ìrìn àjò wọn wọ́n gbà àwọn tí wọ́n láàánú wọn wọ́n sátálà nínú wọn ni àbúsù fíẹ́ẹ̀nì mẹ́kàtà àtàwọn táwọn náà tí wọ́n gbogbo lọ awọn àwọn pa nínú àwọn àwọn ọmọ wọn àti àwọn tí wọ́n nínú àwọn wọ́n gbogbo dúkìá àwọn ẹjẹ́ káwọn ná káwọn fi pa ànábì káwọn fi bá àwọn sọ̀hábà kànábì jà wọ́n wá jáde tí wọ́n lọ three thousand wọ́n náà ń gbé ṣe ọ̀rọ̀ tó wọ́n wà àyẹ̀wò sẹ́lá káwọn pàdé ní ẹ̀yìn tó jẹ́wọ́ fòtù àyẹ̀yẹ òjìnà sí nàìjíríà ibẹ̀ wọ́n dúró sí òun sọ ọlọ́run àjò ó lẹ́yìn tó fẹ́ láìsí nínú àwọn bàánú nàìjíríà ó sì ń sí lára wọ́n ti ní mẹ́rin tó nà ẹnu lẹ́yìn náà ànábì wá pé gbogbo àwọn sọ̀hábà tí wá ń dámọ̀ràn lọ́wọ́ wọn ṣe àwọn kan wá dúró sí oṣù ìdèwọ́ yìí ṣé ká má bá wọn jà káwa tàbí sí gbòòrò màdínà ká má lọ́dún gbàgà àbí káwa náà jáde ká lọ́dún ojúkọ wọn ìkan bẹ nínú àwọn munafikun àwọn akòkútọ́ ìsìláàmù fi àjẹ ọ̀tọ̀jọ́ gẹ́gẹ́rí òun jẹ́ àtọ́gbà ìrọ̀nà ìbẹ́yìn sàlúùn òun lórí àwọn kékeré oníwọ̀n ṣe ọlọ́run mẹ́jà lọ dìgbẹ́kan mẹ́jà ájá mẹ́jà lọ jihad yá tẹ̀ pa sínú ìgboro Madina sọmọ wa bá wọn gbà náà

Akpa kan nínú àwọn mùsùlùmí wọn kábàámọ̀ wípé báwọn bá mọ̀ ẹnu àwọn ìbá ti sọ fáànà bí kánàbí mọ́ jáde wọn ní ń ṣe ọlọ́run ti wáyé bó ṣe rí ọ̀rọ̀ ń bẹ lọ́dọ̀ ti tiẹ̀ tó bá fẹ́ ká dúró ká má jà káwa ń gbòòrò ó bó ká lọ báwọn ó ó ṣe إذا لبث لأمته أن يرجع حتى يحكم الله له kò lẹ́tọ̀ọ́ fún àlẹ́bí kan tó bá ti wẹ̀wú ogun rẹ̀ láti kó àlùmọ́ rẹ̀ lọ jagun kó tó sẹ́yìn padà sílé máa títí tọ́lọ̀ bá ti dájọ́ ní ìfúnrógún torí tí ó mọ̀ túmọ̀ sí wípé ó ságun ó bẹ̀rù ànábì wá fún àwọn sàhábà jáde tí wọ́n lọ ní ẹgbẹ̀rún kan inú wa ń bí Abdullahi abdul bá yìí ń sàlò wípé ànábì ò gbọ́ òfin ọ̀hún torí pé òun ti fún ànábì ní òfin ọ̀hún wípé káwọn mọ́ lọ́jà inú tó wá bí ó wá dá àwọn sàábà sí mẹ́ta lẹ́yìn ànábì nílò ń bá wọn lẹ́yọ kọ̀ọ̀kan ní ibi wọn nú pé ń yóò pé ń tara tara ló mà ó ọwọ́ kanu mẹ́tẹ̀ẹ̀ta wọ́n tẹ̀lé abdullahi abdul bayi ìgbà náà lè ju ogun ma ìyẹn làwọn tí làákà yẹn dọdọra wọn àwọn ìrìnàjò kóòrò àwọn yẹn láti pilẹ̀ ní mùnáfi kí àdínì kò ní rìn ní kí ìsìláàmù ó dàgbà sókè kò ní rìn ní kí ẹ̀kọ́ ìsìláàmù tágbára ìsìláàmù kó kárí ayé torí pé ìyẹn yóò máa kó bàánú jẹ́ bá ìsìláàmù ó lódò wọ́n wọ́n yẹn tó máa ń gbúrò rẹ̀ mọ́ oníwà mùnáfẹ́ kí wọ́n ṣẹ́gun ànábì kí wọ́n yẹ̀yẹ́ ànábì oníwà mùnáfẹ́ bó ti padà nílẹ̀ ànábì wá tó ń ti bẹ́ẹ̀ à ń lọ àwọn yìí ogun yìí sójú wípé wà ìgbọ̀ dáwọ́ta min áhìríkà tó bá wúrú mọ́kùnmí ìnà mọ̀kọ́ ìlànà ìtàrí ẹdójú ogun tán anábì wá gbogbo àwọn sọ̀hábà ó fi wọ́n sáwọn àyè tí wọ́n dúró sí láti dojú ìjà kọ àwọn kèfèrí ẹni tó fẹ́ kó dúró lọ́wọ́ ọ̀tún ó ọ̀tún ẹni tó fẹ́ kó sí ẹ̀yìn rẹ̀ gbogbo ibi ọ̀nà tí àwọn kèfèrí ọ̀sọ́rọ̀ fi ìgbà penetrate ó fi àwọn mùsùlùmí síbẹ̀. والله سميع عليم والله سميع عليم títóbi ọlọ́run ọlọ́run gbogbo tí ẹ̀yin ṣe pátá lèmi ọlọ́run gbọ́ kò sì sí nǹkan kan tí ní ọlọ́ọ̀bọ̀ ọmọ torí kó gbogbo oṣù ti yẹn nínú ogun tó lágbára jù láyé tó ń ṣe ọlọ́run sallallahu alaihi wasallam wọ́n bẹ̀rẹ̀ ogun pẹ̀lú bí àlejò ṣe fi oníkálukú sí àyè rẹ̀ ẹni tó ní làákàyè àtòyé bá fi dàrú gbọ́dà lẹ́bí wọ́n kọ́ borí àwọn ọ̀tá plan àwọn ọ̀ṣẹ́gun yẹn nígbà àkọ́kọ́ wọ́n ti wá borí wọn báyìí inú àwọn bàbá dùn nọ́mbà rìláàsì gbogbo àyíká ní ìfún ní kálùkù wọn sí mo bá kó ń bẹ̀ mọ́bọ̀dé kan wọ́n dárí jọ káyè kan wọ́n rò kógun ti tẹ́ orí ilé ni wọ́n wà àwọn kìfì rí kàgbẹ̀yìn yọ padà ní ó lè ojú ogun náà lè débi wípé wọ́n penetrate wọ́n ọ̀dọ̀ àná Muhammad dára bí wà lára àwọn sáfara gbọgbọ́ ẹ pé ànábì òní kú nínú àwọn al-ashara al-mubashsharun bil jannah Talha ibn Ubaydillah Abu Ubaydah ibn Jarrah gbogbo ojú ọgbẹ́ ìgbà tí àwọn tètè bẹ́ẹ̀ fi pa ànábì àwọn ni wọ́n gbà fara tó ti bẹ́ẹ̀ náà wọ́n kẹ́ ní mẹ́rin wájú àná ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni wọ́n nígbẹ̀yìn gbẹ̀yìn wọ́n padà kojú ogun lẹ̀ ọlọ́run wá mú àlàyé ọ̀rọ̀ wá lórí ẹ̀ kí n tó ti fi ìdí fọ́ àrùn wà wà àwọn ìjọ méjì kan bẹ à ń pè wọ́n ní bànú ṣáàrìtà bànú sálámà àwọn méjèèjì wọ̀nyí wọ́n pọ̀ lórúkà nínú àwọn tí wọ́n lójú ogun àwọn méjèèjì wọ́n hẹ́ẹ̀mù wọ́n pinnu ẹ̀mí ìdìhánná tọ́ọ̀rọ̀ ìfàtà nìkún nígbà tí àwọn àjọ méjì kan nínú yín tí wọ́n pinnu ọkàn àrùn ṣàfihàn wọ́n fẹ́ gbogbo wọ́n fẹ́ lójú ogun wọ́n fẹ́ sojo àwọn ni bànú harika bànú sálámà wàlọ́rù wà lẹ́yìn ogun máa wàlọ́rù wà lẹ́yìn ogun máa ọlọ́run bá ní òun ọlọ́run lólùgbàkàyà wọn òun ọlọ́run ọba lọ̀gá wọ́n dúró kìíní èmi náà dúró tì wọ́n ìjọba ẹ̀ lẹ́yìn àwọn fẹ́ẹ́rù ní ìjẹ́ sá lójú ogun ọlọ́pàá wa mú wọn dúró déédéé wà á dà lọ́ọ̀yì fẹ́ẹ́rìyẹ́jẹ́ wá kẹ́lí mọ́mìnirún wà á bọ́lá wọn bá ní mùmí yóò ń gbára lé mùmí yóò kò láti kan kò lágbára kan kò lékè kan ẹ̀sìn gbára lé lọ́lọ́run mùmí ní òòrùn kìí gbára lé oògùn kódà agbára táà ń bojú rí kó láwọn sójà kó láwọn ọlọ́pàá gbogbo àwọn tí máa ń bá yẹn jagun ni wọ́n bẹ pẹ̀lú rẹ̀ tó ti bẹ́ẹ̀ náà ṣe bẹ́ẹ̀ ni wọ́n mùmí òòrùn nígbára lé wọn yóò kà wọ́n kún àkùbá àbúrú ẹni tí ó gbára lé wípé ó lè tó yàn téèyàn fara kì téèyàn ní ṣubú ọlọ́ níbi sọlá yẹ kẹ wípé wà máa ń yẹ kẹ wá kẹlẹ ẹlẹ lọ ìfọwọ́ hàbùwò wà máa ń yẹ kẹ wá kẹlẹ ẹlẹ lọ ìfọwọ́ hàbùwò gbogbo ẹni bá gbára lọ́lọ́run ọlọ́run tó ẹni bá gbára lé nǹkan ní lẹ́yìn ọlọ́run ìdá agbára tá a lè fojú rí ló gbára lé

yóò tún mìíràn rẹ̀ báyìí fífífífíta lóhun ẹ̀mọ́ ni bẹ́ẹ̀ bá mọ̀ ọ́n yóò tún kíra rẹ̀ lókì a ní ẹni mọ̀ ọ́n kòkó ẹni kò ń kó mọ́ gbogbo oṣù náà náà ní jẹ́ o subhanallah ọ̀rọ̀ bá fẹ́ وعلى الله فليتوكل المؤمنون وعلى الله فليتوكل المؤمنون ولقد نصركم الله ببدر وأنتم أذلة وأنتم أذلة ọlọ́run mẹ́nu kó níbi ogun ó fòrò ó tún wá mẹ́nu kó ogun bájẹ́rì ó ní pàápàá jùlọ òun ọlọ́run òun lòun ràn yín lọ́wọ́ ẹ̀yin sọ̀háábà òun lòun tó ń ràn ṣe lórí àwọn ọ̀tá yín wà á ń rìn tún àdìlẹ̀ tún wà á ń rìn tún àdìlà nígbàtẹ jẹ́ni yẹpẹrẹ ọ̀lẹ́ni ní mélòó ní òǹkà inú mú lóògùn bá dé nǹkan ayé ń ṣe bí ọgọ́rùn mẹ́ta àwọn bèbè rí ń ṣe bí odidi 1000 ẹgbẹ̀rún kan ìlọ́po mẹ́ta nǹkan àwọn agbègbè rí <laughs> mùsùlùmí èmi náà mo dúró sí yìí ẹgbára lé mi ẹsẹ̀ ìsáré ogun owó bò ẹnu tí ogun báyìí tó lé jù yìí lọ mo dúró sí yìí èmi ni mo ràn yín lọ́wọ́ èmi mo ràn yín lé tẹ́ ẹ fi jẹjà tẹ́ ẹ borí àwọn ìṣẹ́bọ ẹnu ní ìgbà yẹn wà á ń tún àdé ńlá ẹni yẹpẹrẹ ní nígbà náà ọ̀lẹ́ni yìí sábà ń sọ nǹkan ìjà ogun ammunition super ammunition àwọn nǹkan ìjà ogun tó lágbára kílẹ̀ yìí ní àwọn kùsàn àwọn hot riders àwọn tí ń gun ẹṣin lójú ogun mélòó lẹ́nu gbogbo ẹ̀dẹ́nu lẹ́nu tìlómi ní ẹlẹ́gbẹ́ mẹ́wàá ọgọ́rùn-ún ní ìgbẹ́ náà tètè torí pé lójú ogun àsìkò ọgbà yẹn ẹni bá ní nǹkan kò lójú ogun yóò tún láǹfààní àti ti àwọn ọ̀tá rẹ̀ lọ́sẹ́jẹ́ tó tún kàn fẹsẹ̀ rìn lọ tòun tóun bá wo àárín táwọn mẹ́ta méjì wà tí wọn ò ní nǹkan ọ̀gùn yóò pa wọn kíákíá nì àwọn tọ̀hún sí ìrèé ìdà táwọn bá ń jù kò lè tètè rán òun àmọ́ òun láti orí ẹ̀sìn ló ti mọ̀ mú olórí bọ́ọ̀lẹ̀ mẹ́lọ láwọn tí ń gun ẹ̀tọ́ lẹ́sìn tó kẹ̀ lówó ẹ̀sìn inú ń tó lè rẹ́sìn lójú ogun gbogbo yóò kú mẹ́wàá gbogbo nǹkan yín wá nìyí ẹ̀jọ ọgọ́rùn-ún mẹ́ta lọ ẹgbẹ̀rún kan ó lé láwọn tòbí tó ti bẹ́ẹ̀ mo sì jẹ́ jẹjà فاتقوا الله لعلكم تشكرون فاتقوا الله لعلكم تشكرون أفيعلمهم كيف تعرفون أفيعلمهم كلمة يكون يدوري أن لا تنظر الله يجب أن يكون يدوري أن agbára èsì táàlè kò rí tóun ní lábẹ́ nígbà lóògùn lòun mọ̀ rò pé ń gbé òun ní tóun kò ní dáadáa òun ló mọ̀ rò pé ń dá lóògùn òun kó òun níbi ní abáyọ nìkan yóò pọ̀pọ̀ nílẹ̀ bá yọ lòun tí òun kan yóò kún pọ̀pọ̀ máyọ̀ balẹ̀ yóò kún nìkan sáré gbogbo ilé yìí ń rò pé ń dáàbò kún òun ga ẹni bẹ̀rù ọlọ́run kà á máa fẹ́ wọn tó bá ti jẹ́ bọ́lọ́run ọba iná ní mọ̀ dúpẹ́ oore tí òun náà tọ́lọ̀ ń ṣe fún oore aburú tó fẹ́ ṣẹlẹ̀ tí tọ́lọ̀ ọba di aburú yẹn kó fún oore tí ìbá bá lọ tí ìbá pàtó bá gbẹ̀lé rẹ̀ tọ́lọ̀ ọba tẹ̀ ìfẹ́ fún náà yóò mọ̀ lórí tọ́lọ̀ ìfẹ́ kúrú nínú mùmìnì ألن يكفيكم أن يمدكم ربكم بثلاثة آلاف بثلاثة آلاف من الملائكة منزلين قرة بدر صفا ومؤمنين صلى الله عليه وسلم ojú ogun yẹn lé nígbà tí wọ́n wọ àwọn kèké yìí sáláàlú tó nǹkan àrùn ojú ọjọ́ ọ̀rọ̀ mẹ́ta rán alábì ó wá ń fún ọ ní ogbólóhùn èdú ọ̀rọ̀ akin ó ní kúlúwa ní yìí kúlúwa ní kúlù bá ní fi ẹgbẹ̀rún mẹ́ta kó fi kún ẹ̀yìn tí ẹgbẹ̀rún kan làwọn ẹ̀yìn jẹ́ ọgọ́rùn-ún mẹ́ta wọ́n ní lọ ẹ̀yin ò nígbàgbọ́ rẹ̀ bẹ́ẹ̀ wọ́lọ̀ ń lè ṣe é ó sì ní káwọn mọ̀lẹ́kà ó sọ̀ kalẹ̀ ní ní ẹgbẹ̀rún mẹ́ta bó sọ̀ ní tí ó wà fún ẹ̀yin mùsùlùmí lọ́wọ́ tí ó bá yín dojú ìjà fún ẹ̀yin kòkèrè yẹn táwọn kòkèrè yẹn tẹ́sí jẹjà wọn. lára ìsọ wípé kéékù dọ́gba jù nínú àyà yìí àyà yìí ti fa àti ìgbò bàjẹ́ kéékù ó sì lórí fa torí pé ogun bàjẹ́ ogun ogun àwọn tèfè rí wọ́n padà kó lójú ogun ni àwọn màlẹ́kà kankan ò sì wá láti sánà ṣùgbọ́n ogun tí bàjẹ́ ọlọ́run àwọn màlẹ́kà wà kódà nínú ti sọ̀rọ̀ tó tí màá nígbàgbé inú ti sọ̀rọ̀ tó dàǹfàì ọlọ́run àwọn màlẹ́kà wọ̀nyẹn ọlọ́run sàmì sí wọn láti àní ń bẹ lára wọn àní ń bẹ lára wọn wípé àtú aṣọ tí wọ́n tó kọ́nà ọgbà ẹ̀ta àwọn ọmọ ń wọ̀ lásọ ìwú ẹran màálù ìwú ẹran wọ́n ti lo àwọn tó kọjá lọ àwọn ọmọ wa yìí ò mọ tó ń jẹ́ wù ìwú ẹran wúù w-o-l ìwú ẹran ó yàtọ̀ sí irun àwọn àti òkan bẹ tó torí pé nǹkan iná fi ń rán fún gbà náà so ìwé ẹran funfun láwọn mẹ̀lẹ́kà lò yìí dáwọn àwọn pàápàá ní wọn wọ́n dá wọn pé àwọn mẹ̀lẹ́kà lórí à ti tóbi ọlọ́run ọlọ́run wá sọ fún mẹ̀lẹ́kà kọ̀ọ̀kan wípé ẹbọ àwọn kèfè ní ẹlẹ́yọ kọ̀ọ̀kan wọ́n wá mú orí wọn kó lọ́rùn wọn <laughs> wọ́n mú orí wọn kó lọ́rùn wọn nígbà tẹ́ ń yọ orí nǹkan kó lára nǹkan ọlọ́run sọ wípé وما رميت إذ رميت ولكن الله رمى وليبلي المؤمنين منه بلاء حسنا إن الله سميع عليم ọlọ́run fẹ́rẹ̀ ká lẹ́bí ma anẹ́bì pa àwọn mùsùlùmí láti àwọn sàhábà kí wọ́n bú èpẹ̀ kẹ́kẹ̀ máa dùú wá wọn ṣèfèrí ìpẹ̀lẹ̀ yìí fi wọ́n ti fèrí orísun gbọ́lọ́rùn òpò gan-an tó lè borúkú lọ́rùn ni kẹlẹ̀ lókò ló ti dẹ́nu tí kẹfẹ́ jẹ yìí òkúta lásánà àwọn mú bí èpẹ̀ wọ́n kàn ń wọn jù wọ́n báyìí wọ́n ti gbé ọrùn kàn ń bọ́ kò lára orí bọ́lọ̀ bá tẹ́lẹ̀ sẹ́gun ọ̀tá rẹ̀ lórí sẹ́gun lè gbé yé ọ̀ ṣùgbọ́n aburú ní pé kò wọ́n kò mọ ẹjọ́ tara rẹ̀ bí tí wọ́n jẹ́ tó sọ̀ tààrà rẹ tó bá jọ tààrà rẹ ọlọ́run gbé tì ọ́ torí ọ̀rọ̀ tó máa jọ tààrà rẹ ọ̀nà méjì ni inú bó ṣe tí wọ́n gan ìwà tí ò dá sí ń bẹ lára ẹni tó ń pè lọ́tà rẹ̀ ń wù ìwọ náà ń wù fẹ́lẹ̀ òwe tọ́lọ̀ lè tó kí ọ ó kàn parọ́ pé ọlọ́tà ọlọ́tà ọlọ́tà ọlọ́tà wọ́n parọ́ pé wọn lọ́tà gbẹ̀gbọ̀n sáà tọ́rọ́mọ̀ ká ṣe sí lọ́wọ́ kan tó sì dá ìrìn lóhùn ajẹ́ pé káàyè rẹ̀ náà wọ́n náà jùlọ sí ṣé rẹ̀ àwọn náà fojú tó a ojú yẹpẹrẹ àṣẹ rẹ̀ ibi tó bá ní agbó sí làgbó sí ibi tó bá ní amọ́ súnmọ́ àsúnmọ́ bẹ̀ bó ti ní àsọ̀rọ̀ là ń sọ̀rọ̀ bó ti ní àrìnrìn là irú ìgbàgbọ́ tó bá ti fi hun là ń fi hun àyẹlẹ́bọ àyọ̀mí kéfèé ẹ̀dá gbogbo ẹni ń tojú wọlé káàkiri irú tó kù kó mọ ń bẹ láàrin rẹ àtìyálé rẹ àtìyàwó rẹ àtọkọ rẹ àti òbí rẹ àtàwọn ènìyàn ìṣẹ́ láwùjọ amú alámòjúwe ni gbogbo tó kù wà láàrin wa àti wọn mọ́tí gbọ́ agbára tó ọlọ́ọ̀nìkan ló dojúkọ òòrùn náà ti máa ń bá lórí pé wọ́n bá ti kàn ní kémi náà kàn wọ́n bá ti pàmọ́ ní kémi náà ń pàmọ́ wọn ó sáré rẹ̀ ìwọ ọlọ́run gbé ibo nílò sọ ìwọ ọlọ́run gbẹ̀míborí wọn ní ìmọ̀ tó gbà gbẹ̀míborí wọn o ṣẹ́gun fún mi lórí wọn èmi wà lọ́nà tó gbà àwọn obìnrin tí wọ́n ní wọn ti wọ̀ lọ́run títí ojú orí nìyẹn bọ́lá ti ṣẹ́gun àwọn kèsè ní pàtàkì àtàwọn sàhábà rẹ̀ ní ogun báyìí yóò ṣẹ́gun ọ̀tá tiẹ̀ náà fún wọn náà àmọ́ tí báyìí ti dúró sí ọlọ́run àtàwọn sàhábà rẹ̀ síbẹ̀ náà náà dúró sí ọlọ́run <laughs> torí pé ọlọ́run ọba ìṣeré kó nífàjẹ́ bẹ́yìn òṣèṣọ ọlọ́run ọlọ́run àti gbogbo ara ti ti èèyàn bẹ́yìn òṣèṣọ ọlọ́run ẹ tí ó kò ọlọ́run bá ná ọlọ́run ní fi gbogbo ti ti yóò pààyàn sí ni. èyí mọ̀ àyà tí wọ́n yìí ti <laughs>

yàtúùkù nìkan ní ha tìbínú tìbínú làwọn mọ̀lẹ́kà yóò fi jáde wá ń bẹ́ẹ̀ ní sọ̀hábà láti bá inú ìjà àwọn kékeré yumdidukum rabbukum bi khamsati alafin min al-mala'ika ṣé ẹgbẹ̀rún mẹ́ta làwọn ti ń sọ fún yín èmi ò wá bí ẹgbẹ̀rún méjì ní ìfún ẹgbẹ̀rún márùn mọ̀lẹ́kà ni ó sọ kalẹ̀ mùsàbùmí káàkiri àmì sí wọn lára tí wọ́n bá ń jà ẹ dákun

torí àwọn tí wọ́n lọ ọjọ́ ogun yìí wọ́n yàtọ̀ sẹ́mi àti ẹ ibo lèmi àti ẹ dúró sínú òfin ọlọ́run ibo ọlọ́run wà nínú ẹ̀mí ìṣe wa àwọn sùn wọn bàdé ọpọlọ wọn ẹ̀jẹ̀ ara wọn ní ara wọn gbogbo ìṣẹ̀dá ayé wọn wọn jù ú lẹ̀ fọlọ́wọn bá lè fẹ́ fàtọ́rọ̀ ìjẹ̀dọ́ ní ìsìlá ẹlẹ́rìn ó wá ní wípé ìjẹ́ kí wọ́n ṣe irú ẹ̀sán bẹ́ẹ̀ lọ́lọ́run san wọn wọn ò ní ké kọ́lọ́run kọ́lọ́mọ́dà wọn lòun kíákíá tìrúbọ́lọ́ ní ké fàwọn náà ń ké tètè ní làwọn náà ń wọn èmi ò fún ọlọ́run bá dàgbà kan ẹ̀ràn fá wa bá ní wọ́n wúrú wa báyìí náà á ní ọ̀dọ́ mú ti wà láti dàgbà ní ìsìn ìlú mọ́ ìwádìí náà lẹ̀ á ní ẹ̀rìn ìgbára là ń búra nígbà tí wíyàwó tán ní ìsìn ìlú mo bí mọ hìn kódà mo kò ní ní gẹ̀ẹ́fẹ́ jù wọn. àwọn sábà ò yẹ bọ́lá máa ń pa wọn láti ẹni pé ẹ tí wọ́n fún ìwà báyìí ní wàrà ń tẹ́ta àwọn náà jáwọ́ nìyí ó yá báyìí tó dé lóòfin ọlọ́run ládókè sọ́lẹ̀ máa lò ó wọn ò ní wájú wọn ò ní wẹ̀yìn yìí tó dọ́rùn ní òpé sẹ́yàwó wọn ò ní bínú yìí tó dé ẹ̀wọ́ ní òpé sọ́kọ̀ èyí tó jọ mọ̀ ní òkúta sáàlì òbí bínú bèlè ní ó máa wọ́pẹ́ láwùjọ wa sáta wa fara náà wọ́n gbé àṣà pàtì láti wọ́ ìyọ́nú ọlọ́run wọ́n gbé ìfẹ́ àwọn èèyàn pàtì tẹ́gbẹ́ kan láti wọ́ ìyọ́nú ọlọ́run sọ́rọ̀ wà ní sanwó lẹ́sìn tí wọ́n náà lóde ayé bí kó tó káàkiri yára وما جعله الله إلا بشرى لكم ولتطمئن قلوبكم به وما النصر إلا من عند الله العزيز الحكيم وما جعله الله ìsọ̀kalẹ̀ táwọn aláìkà sọ̀kalẹ̀ yẹn ọlọ́run ní òun ṣe ń kẹ́kẹ́ ìlànà ìṣọ́rọ̀ ẹ̀dẹ̀kùn àyàbí kó máa jẹ́ ìwò òdòdó fẹ́yìn ìrìnrìn torí kété tí àwọn òmìnir náà rí pé à ọgọ́rùn mẹ́ta péré ni wọ́n láti mẹ́ta àwọn tàbí wọ́n wúra wà yìí wọ́n èyí tẹ̀ ẹ̀dá lásán àdéhùn ọ̀rẹ́ àwọn máa tó péré ó ti ní ìrìnlẹ̀ jẹ́ fún wa inú wọn bá dùn ara àwọn ìṣúná yá gágágágá Yorùbá bọ̀ náà wọn wọ́n ní bí ajá bá lẹ́nu lẹ́yìn ah, kódà ló pàlú tó jọ̀bọ̀rọ̀ torí pé òun pọ́n ní ó pa nǹkan àwọn tí ń bẹ lẹ́yìn ẹ̀ ní jí ni àwọn ó kún lọ́wọ́ wọ́n lè sọ fún mẹ́rin nà kúrò bùkún bí ilá mùsùlọ́ lẹ́kùn wọ́n lè sọ fún mẹ́rin nà kúrò bùkún bí ọlọ́ni ọkàn yín lè balẹ̀ kó máa jẹ́rọ òdùnú fún yín wípé mi ọlọ́run bá dúró ní mo yọ ní ha háàdì tẹ́lì ṣe máa fún yín lọ́wọ́ máa fún yín lẹ́yìn àwọn mọ̀láyíkà ní ọlọ́run owó bá ní tó bá náà kọ́kà ní lè balẹ̀ àlẹ́bí ní olódó ní ojú tó bá gbógun ikú وما النصر إلا من عند الله العزيز الحكيم وما النصر إلا من عند الله العزيز الحكيم kò sí nǹkan kan tí ń yára ṣe àyàfi tó bá wá lọ́dọ̀ ọlọ́run kò sí nǹkan tí ń yára ṣe wà mẹ́rin rò kí ńlá àrùn tí lè ibi kẹta wá ìkúnlọ́rùn òun lè wá láti ibi kẹta ilá ní àyàfi tí ó wà látọ̀dọ̀ ọlọ́run aláàzíìsì alhakimi ọba kayakaya ọba ọ̀jọ̀gbọ́n aláàzíì ọba tí kàyàn láyà kódà ó kàyàn lẹ́nu agbára rẹ̀ ó dẹ́rù ìmọ̀ rẹ̀ ó ìkápá rẹ̀ lórí wa ó bá yẹn lẹ́rù ọgbọ́n rẹ̀ òye rẹ̀ ìbòlá fẹ́ wà ní àwọn tó tó mú bọ̀ ní wá aṣèrè ní wá kí ní gbẹ́mọ́ náà fẹ́ ṣe bẹ́ẹ̀ tọ́mọ̀ bá fẹ́ sọ ìwà àgbọ̀ rẹ̀ dọ́gbọ́n yíwà bọ́ sí fún ah, ọmọ ní láàkárí o ẹgbẹ́ tó ń tó ń gba títò <laughs> àwọn kan tó ti di ẹ̀ lọ ọlọ́run sọ ọgbọ́n tí wọ́n yẹ dùnmùgọ̀ ni ọlọ́run máa sọ ìwà àgbọ̀ títí ẹ kó sọ dómùgọ̀ kó sọ dọgbọ́n ìwọ́n bá fi ríra rẹ̀ and mo ní experience gan mo ní òye nípa business yẹn and business yẹn àti sí mo máa make millions níbẹ̀ ni mo ní experience yẹn gan aláìníla káyì àwọn kan tó wọ́n tẹ̀lé lọ́dọ̀ ọ̀nà ìmú wọn mọ̀ ju ọ̀nà. wàmẹ́ ń lọ́kùnrin ńlá ní ìrìn الله العزيز الحكيم إلا من عند الله العزيز الحكيم gbogbo ara tó lè wá láti sí àbí tó wá ìrìnà yóò mú ẹ̀dà tí máa ń òun fún pé gbogbo ìgbà ìjábà ló pera rẹ̀ ní ìjẹ́ pásítọ̀ ló pera rẹ̀ ní ìjáláwo ló pera rẹ̀ ní irú ẹ̀dá yòówù ní máa ń túbọ̀ ọ́ pàdé mú bẹ́ẹ̀ ṣé máa lọ mo wọ́n yẹn gbogbo ìgbà tó bá ní ìṣòro sàkíyèsí mi ń tàn ẹ̀ torí wípé wà náà tó ilẹ̀ ìrìn ìlẹ̀ ìlànà ìṣèkì kí wá làwọn ẹ̀kọ́ tá a lè rí kọ́ dáadáa bí ìrànra ẹni létí nínú àwọn àrẹ àti kí a tún fúnra wọn lọ́sàn ti ní bẹ̀rẹ̀ láti orí verse 121 sí 125 àkọ́kọ́ anàlìjìhádà ṣẹ̀rẹ̀ ìyá ìkọ́mbìlì ìlànà ìpàṣẹ́ ó ní pé ìjagun sójú ọ̀nà ọlọ́run ọba tó bófin ẹ̀sìn mú ìjagun ọ̀nà ọlọ́run ọba tó bófin ẹ̀sìn mú a máa ṣe pẹ̀lú ìmọ̀nì tó ní àlàáfíà ìmọ̀ ọlọ́pọ̀nà láti fi jihad fi agbára ti jihad torí bí àwọn ìsìláàmù ní kẹ́ ti jihad lára wọn yẹn ìròrí ẹbọ agbára ẹbọ agbára ẹbọ ìṣà tó ń bẹ lára wọn náà ní sọ ẹ jihad lára wọn ṣe lè sára mùsùlùmí àdúrà tánàbí tó wọn òtó má wọn náà wá ń fọ pàrọ̀ òtó ló ń lè torí pé múra wáàsì ìyàfẹ́ lọ dojú kọ àní wáàsì alẹ́ yóò gbé lórí afẹ́ sọ̀rọ̀ fáwọn àjẹ afẹ́ sọ̀rọ̀ fáwọn oṣù fáwọn ọ̀rẹ́ wọn ní ìfọ̀rọ̀ fáwọn kan ànábì náà fẹ́ ló mọ bú àwọn kan wọn ní bó ṣe wá rí ìfáwọn náà bá jíra wá dáadáa wọn kò ju wa rí màbo táwọn ọ̀rẹ́ òjìrá wo ni òjìrá tó jẹ lọ́dọ̀ kalẹ̀ àìfò ja ẹbọ lóhun ìmọ̀nì ja ẹbọ lóhun àìfi bídí àjà bídí àlóhun súnà làábí ń ja bídí àlóhun àìfi ìwà àbàjẹ́ fi rí nìyẹn ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì annalfashada min kabari al-bashar ya'taridu ala al-jami' wọ́n tá a bá rí bẹ̀rù títí báyìí lẹ́rù nínú àdámọ́ ọmọ ẹ̀dẹ́ èèyàn ni kò sẹ́ntí ìṣẹ̀lẹ̀ sí bàánú hàrìsà bàánú sàdànà tó hábà níbi ni wọ́n nígbà tó dojú wọ́n sùn yẹn wọ́n sojú kọ́lọ̀ tó padà mú ojú kò sẹ́ntí ìṣẹ̀lẹ̀ sí láti ní ká láwọn ẹni rí lẹ́gbẹ̀ẹ́ ẹ tó dúró dé nínú ẹ̀sìn ní wọn lẹ́gbẹ̀ẹ́ torí jọ tí ìṣẹ̀lẹ̀ tí wọ́n mú yàn ṣubú bá fẹ́ ṣẹlẹ̀ àwọn lè mú ọdún nígbà tó bá ti rí wọn lẹ́gbẹ̀ẹ́ rẹ ọkàn tiẹ̀ náà ti bínú yóò balẹ̀ ìyàtọ̀ fún ìgbáralé ọlọ́run ti gbá lọ́rọ̀ lápapọ̀ ẹ̀kọ́ lẹ́kẹta أن ولاية الله تعالى للعبد تنجيه من الفشل ونبي إدابة بولون فبوين رẹ̀ ìrànlọ́wọ́ ọlọ́run ọba àyè tí ò ti yẹ kó bẹ̀rù kó sojú tíjọ ọmọ ẹ̀dẹ́ yẹn fẹ́ lò tó fẹ́ sojú níbẹ̀ yẹn tó fẹ́ ọkùn tó yẹ kó dojú kọ ìjà tó yẹ kó ń gbogbo ara jà tó wá fẹ́ sá tó jẹ́ tó bá ilé sá níbi ojú ìjà yẹn táwọn ọ̀tá bá ti lè ṣẹ́gun rẹ̀ níjọ́ náà wọ́n ṣẹ́gun rẹ̀ láyé gbé nìyẹn Tiberian Street ìmọ̀nà ọlọ́run ọba àdójọ́ ọlọ́run bá ti ń jẹ fẹ́ dà yóò wá lọ kìnyìn rìn lẹ̀ padà wípé á ibi tí ó bá jágúndó jágúndó lè mì mí nípa fún yín

kò wọ́n lè yàrá fèrè ó ti láwọn èyí tó náà sọ́jú sínú ilé ìgbà tí ó jáde báyìí kọ̀ wọ́n wọ̀ ní pé ee ó ní bẹ́ẹ̀ ni kí mọ́ sí ilé èmo lọ mọ́ta ẹ̀yìn ìgbàgbé àtàkùnlẹ̀ ọlọ́mọ́ta ah, ah, lóòótọ́ ò gbàgbé láàzẹ̀rí kẹlẹ̀ wọ́n náà nígbà wọn ní síbẹ̀síbẹ̀ ó pàpà tọ́jú ẹbọ sínú ilé àkọ́ọ̀dúnwó àti nígbà pàrún sóò ká káàkiri tí ń tó lókú dé inú wà títà rẹ̀ sí ilé àwọn ọ̀tá ìsọ̀ yẹn á ń tàbà nǹkan wọn yẹn sì ń bínú tó máa di tó ń tò wá pa lójú oorun ọjẹ́ káwọn náà múra síra wa nígbónà ó dá lọ <laughs> ṣé ó ní Eh, ọ̀yẹ̀kú kúrò lọ́yẹ̀kú ìgbèríkì bẹ̀rẹ̀ lọ́dọ̀ Yorùbá ọlọ́run lọ́yẹ̀kú mo lọ́yẹ̀kú náà ti máa o àwọn ilé tó di agbára ní ń pagbára ń ìjọjú ń bá bàjẹ́ mọ́ lára báyìí tí ẹ ló kú dànù ó gbára lọ́nà ìgbára lọ́nà náà ni àti ọ̀tọ̀ tó ní àlàáfíà nínú àwọn tó bá ti kọ́ ànàmọ́ kọ̀rọ̀ àkèkéyà wà nọ́ọ̀sì ìlàrí onígbé ara ń ní àwọn gidi náà ní àwọn tó bàbá lórí tó ní máa fẹ́ fọ́ ẹ ìyá rẹ ni ọ̀rẹ́ rẹ ni ọkọ rẹ ni gbogbo ìrànlọ́wọ́ tí bá ń sọ̀dọ̀ ẹ̀dá kan jáde okúkọ ní o tó dẹ́ni tí kò wọ́n lọ́wọ́ tí ó kàn lọ́wọ́ fún yìí ó náà tún lọ́wọ́ látara ìfẹ́ tó ní jọ àti náà pọ̀ ló ń ń pàdéhùn kódà tọ́pọ̀ bá fẹ́ rìn ìdá lọ́wọ́ àwọn tó ti ẹ̀ràn kan pé wọ́n lè yọjú sí ọ láti ràn lọ́wọ́ ló sì gbé wọn dìde wọ́n fi ìyà àna hákọ̀lù kẹfùnwá wọ́n ṣíkùrọ̀ wọ́n lọ́rọ̀ wájà ní nǹkan tó kọ́ nínú àwọn àyàtì wọ̀nyí ó ní wípé ẹni tí ó lẹ́tọ̀ọ́ ká bẹ̀rù tó sì lẹ́tọ̀ọ́ ká máa dúpẹ́ fún òun náà ni ọlọ́wọ́ nìkan gbogbo àwọn tẹ́ẹ̀ ń bẹ̀rù lánàá àwọn dàmọ́ lérù gbogbo àwọn tẹ́ ní pé ẹ̀gbọ́dọ̀ mọ́ wà fún ẹ̀gbọ́dọ̀ mọ́ ìbá àwọn ìbò náà náà wà lórí ẹ̀ẹ́dẹ́ gbígbà ọlọ́run fẹ́ fàwọn èèyàn lẹ̀ ẹ̀tọ́ sáàrùn ìjọba iná wọ ní ọdún wọn ẹ̀tọ́ ìpín ọ̀yàn tó mo ní náà ń ẹ̀ta ń báyà gan-an lọ́nà ọba àti yóò òun láti mọ́ ní pẹ́kù وكذلك القدر والتقوى هو المصدر الحقيقي من القرب المضاعفة bákan náà ìníbẹ̀rù ọlọ́run ọba àti ní gbogbo ìbànújẹ́ wa ìyàwó ló jẹ́ nílé ọkọ rẹ̀ ọkọ náà fi darí ilé olórí sáwọn èrò ẹ̀yìn gbogbo àgbà bá ní bíbà ní jẹ́ lára ara torí pé kò sí bá ti fẹ́ lò ó á mọ bíbà ní jẹ́ lára ara wa ọlọ́mọ jẹ́bà ní jẹ́ngbà míì òbí ọkọ mọ̀ jẹ́bà ní jẹ́ngbà míì fúnyàwó ìyá náà mọ̀ jẹ́bà ní jẹ́ngbà míì fúnyàwó tọ́fẹ́lé ìyàwó tọ́fẹ́lé òun náà ló mọ̀ jẹ́bà ní jẹ́fọ́ fúnyàlẹ́ àwọn ọmọ ẹsẹ́ àwọn òṣìṣẹ́ nílé iṣẹ́ wọ́n máa ń jẹ́ bàlújẹ́ tọ́gà lè fẹ́ gbà mí ará àdúgbò máa ń jẹ́ bàlújẹ́ tọ́gà lè gbà mí ṣùgbọ́n tí wọ́n nàbá yọ irin sẹ́rìndì ni o ẹja ní sùúrù fúnra wa wọ́n jẹ́ ẹ̀rínà bàbọ̀ tó ń lè àwọn ẹ̀yin náà máa ń jẹ́ ara anyị ẹ̀yin náà máa ń jẹ́ fìtínà ara yín ẹ̀yin náà máa ń jẹ́ ìṣòro ara yín àtẹ́kùnrin sí ẹ̀wà ní ṣùgbù ẹjá tó ṣùgbù fún ara sábà tí ní fún ara láàrin ara wa padà gbogbo wa káàkiri ra wa lọ́sàn yẹn lè pọ̀ láti ilé yẹn àmọ́ ara àwọn ìgbè láti bọ̀kọ́ láyé ní ìgbèrè bá yà nù ọlọ́dàkùn ọlọ́dàkùn mọ́sẹ̀ sànú wa albarika ìmọ̀nà ìmọ̀lẹ̀ tí ń bẹnú àwọn àyà ti kùránù wọn won gbogbo wa